live, in bile kajar àwọn ọmọ ọlọ́run tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ rà láti mú ikú láti mú ikú sí ìyè. Alábòbò náà Jésù. soul. será for òun nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà ayé àìnípẹ̀kun àmín. El Shaddai Mimo. El Shaddai Mimo. El Shaddai mímọ́ tí olúwa láti kú rẹ̀ ayé àtúntún dẹ́dọ̀ síbi rẹ̀ nítorí ẹ̀sọ̀ sí ẹ̀kún ó sì gbé kalẹ̀ náà ń ṣe tẹ̀dún kíkọ́lúwa lọ tàbí tẹ̀dún tó bímọ rẹ̀ ìtọ́jú mímọ́ àti funfun ìtọ́ gbọ́kọ̀ sókè sí asán kò sì bẹ̀rẹ̀ tán òye gbọ́ àlọ́lọ́wà àti òdodo ọlọ́lá ìgbàlá rẹ̀ iná ti ṣàfẹ́rẹ́ tí ṣàfojú rẹ̀ ọlọ́run sí òní. ẹ̀gbẹ́ yín sókè ẹ̀yin ẹ̀nànà kí a sì gbé yín sókè ẹ̀yin lẹ́kùn ayérayé kí ọgbà ògo kó wọlé wá kó jìjà sí mímọ́. àmín jésù. kí ọgbà ògo kó wọlé wá kó jìjà sí mímọ́. àmín jésù. kí ọgbà ògo kó wọlé wá kó jìjà sí mímọ́. àmín jésù. amen. tán bá ògo yìí olúwa tó lágbára olúwa tó lágbára ní ogun ẹ gbé yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé wọn sókè ẹ̀yin lẹ́kùn ẹ̀yin rẹ̀ yé kí ọba ògo kó wọlé wá kó yà sí mímọ́. àmín jésù. kí ọba ògo kó wọlé wá kó yà sí mímọ́. àmín jésù. kí ọba ògo kó wọlé wá kó yà sí mímọ́. àmín jésù. ta ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun oní ọ̀nà to the Son, and to the Holy Ghost. Glory be to the Father, to rẹ ẹ jẹ́ ká rí wákàtí ọjọ́ yìí. ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni ìránṣẹ́ rẹ̀ yìí ti fi ayé sílẹ̀ ṣùgbọ́n bí ó tilẹ̀ lọ ní ń fọ̀hún síbẹ̀ wàá péjọ ní àṣálẹ́ láti ṣe ìrántí rẹ̀ ẹ mọ́ bá wa pé lónìí. àmín Jésù Kristi. agbára ẹ̀mí mọ́ èyí tí ìránṣẹ́ rẹ̀ náà ń lò nígbà ìwàláàyè rẹ̀ bàbá rán sí wa lónìí. àmín o jésù àmín. ìyanu kó ṣẹlẹ̀ lónìí. àmín jésù. gbogbo ẹ̀dá tó péjọ sí ìyìn lónìí yes lord. mo gbàdúrà. yes lord. wípé ire àti àánú kó máa tọ̀ yín lẹ́yìn. àmín jésù. ayé òṣèṣe kò ní borí ẹnikẹ́ni. àmín jésù. àmín. ọ̀pọ̀ àwọn tí ń bọ̀ lọ́nà àti àwọn tó tiẹ̀ ní wá rárá tí wọ́n ráyè ọ̀run fi àwọ̀ sáàmà rẹ̀ jègbè wọn. àmín jésù. àmín gbé wa ga ju ayé lọ. àmín jésù. ṣé wàá lóko bàbá. àmín jésù. orúkọ jésù olúwa wa. àmín àmín jésù orúkọ jésù. àdúrà olúwa bàbá wa ti bẹ̀ lọ. bàbá wa ti bẹ̀ lọ kí àbọ̀ òfurufú mímọ́ rẹ. kí àbọ̀ òfurufú mímọ́ rẹ. kí ìjọba rẹ dé. kí ìjọba rẹ dé. ìfẹ́ tí ó ní kí a ṣe. ìfẹ́ tí ó ní kí a ṣe. bíi ti ọ̀run. bíi ti ọ̀run. bẹ́ẹ̀ sì ni ayé yìí. bẹ́ẹ̀ sì ni ayé yìí. fún wa lójoojọ́ wa lónìí. fún wa lójoojọ́ wa lónìí. dára ẹ̀ṣẹ̀ wa jì wá. dára ẹ̀ṣẹ̀ wa jì wá. kọ́ wa bí a ti ń dára ìjà tó ṣẹ̀ wá. kọ́ wa bí a ti ń dára ìjà tó ṣẹ̀ wá má fà wá lọ sínú ìdánwò. má fà wá lọ sínú ìdánwò. ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bílẹ̀sì. ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bílẹ̀sì. nítorí ìjọba tirẹ̀. nítorí ìjọba tirẹ̀. àti agbára. àti agbára. àti ògo. àti ògo. láéláé. láéláé. àmín. praise the lord. hallelujah. Praise the Lord. Hallelujah. Praise, praise the mighty Jesus. Jesus. Hallelujah. We shall rise on our feet as we sing from our Zion hymn book. Jerusalem, Jerusalem, gbàwo la yọ̀rẹ́ yóò dé, ta nínú àwọn alágbàṣe. jerusalemu ah jerusalemu. Yeah. òṣùpá ń bọ̀ wá Yeah. about six. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run lálẹ́ yìí. We thank the Lord tonight. Fún àánú àti orí ọ̀fẹ́ rẹ̀. For his mercies and grace over us. Lórí ìjọ Ọlọ́run àti ènìyàn. Over the church and people of the Lord. Lórí ìdílé Akitimehin ní àpapọ̀. Over the family of Akitimehin as a whole. Èyí tí bàbá wa fi sílẹ̀ lọ that our father left us. Láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. For many years past. À ń ṣe ìrántí wọn lónìí. We are celebrating their remembrance today. Torí pé. Because. Wọ́n jẹ́ olódodo. He was a righteous person. Ayé àti ọ̀run sì jẹ́rìí iṣẹ́ wọn. The world and heaven. Ṣùgbọ́n kí a tó lọ. But before we all leave. Torí pé Ọlọ́run mú ìjọ yìí dá ọjọ́. But the Lord has made this sure to establish. Ọjọ́ náà pé báwa ó sì kó báwa ní ayọ̀. And the day met us in joy. Sátánì ò bá yọ̀ wá jẹ́. Satan did not destroy our joy. Torí díẹ̀ ìyá ò lórí ẹsẹ̀ wa. Because of that we shall rise upon our feet. A ó kí hallelujah méje. We shall chant seven resounding hallelujah. Èyí tí ó ní iná àti àrá nínú. That has fire and thunder. Gẹ́gẹ́ bí ẹni tó mọrí Ọlọ́run. As someone that knows the Lord. One two go. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah hallelujah. níbi tí o dúró sí yẹn. where you are standing. Má jẹ́ kí ẹnikẹ́ni jókòó ní ẹgbẹ́ rẹ. Don't let anybody sit beside you. O fẹ́ dúpẹ́ kan. You want to thank Lord especially. torí bí o jẹ́ àlàyé lónìí. because you are living so today. dáàdi ní ìdájí àárọ̀ yìí. today break. àwọn kan fi ayé sílẹ̀. some people dey pamper this world. wọ́n mi sẹ́ wọ́n ní plan fún ọ̀la o. they have plan for tomorrow ṣùgbọ́n gbogbo ẹ̀ pojú dé. but everything turned upside down. láti aago méjìlá lù. now when it's twelve. àwọn kan tún dágbére. some people dey parted. nínú ayé tá iná. in this world where we are in. àwọn kan wà láyé. some people are alive. ṣùgbọ́n wọn ò sí láàyè mọ́. we are not in their position. kí ló fà tí wọn ò fi sí láàyè mọ́. why are they not in their position. ìṣẹ̀lẹ̀ àìmọ̀dí ó gba ìṣẹ̀ òjijì lọ́wọ́ ẹlòmíràn. unknown encounter took them away. ìṣẹ̀lẹ̀ àìròtẹ́lẹ̀ ó gba ojú lọ́wọ́ ẹlòmíràn. encounter answer that the Lord thinks some people have been taking. Ohun tí ẹlòmíràn ò tiẹ̀ lérò, ó mú wọlé lójijì. What some people you know know danger took over. Torí náà alààyè tó ń bẹ nílẹ̀ yìí. Yeah, the living soul tonight. Mú bọ́jà twenty àbí fifty kù dání. It is twenty or fifty dollars. Ọ̀pẹ tó fẹ́ dá yìí. This offering you want to offer. Owó yẹn ò lè ra oògùn ní hospital. The money cannot buy medication in the hospital. Mo rí àṣà kan tí a máa ń ṣe ní ìjọ aláṣọ funfun. I know one custom that we have in white garment church. Ṣùgbọ́n ní ìjọ yìí mo ti fi àṣà. But in this church, I have declared war against it. If you cannot spend all your money. Don't let your Thanksgiving money be less than twenty dollars. Torí owó yẹn. Because that money. will fill fear, me and sí Ọlọ́run. You are using it as a gratitude to the Lord. Oh, ṣe dá mi sí Olúwa. Ó ṣe dá mi sí Olúwa. I want to hear that song very well. Bí o ṣe dá mi sí Olúwa. As you created me, O Lord. Bí o ṣe dá mi sí. As you created me. Ó dára. It's good. Bí o ṣe dá mi sí. Bí o ṣe dá mi sí. Ó ṣe dá gẹ́gẹ́ bí ẹni tó dúpẹ́ ó dára bí ó ṣe dá mi sí àná àbájọ fọ́jú pọ̀. two yẹn. N kò jẹ́ afọ́jú olúwa, n kò jẹ́ adití. Let the voice go up. Orúkọ Call the name of Jesus three times. Hear me very well. Ní ọjọ́ ìsinmi à ń ṣe ìsinmi. On Sunday we are having a service. Ẹ̀mí Olúwa fi sí mi ní ọkàn láti máa gbàdúrà. And the Lord put in my heart to be praying. bú. I'm declaring against ọ̀tọ̀lẹ̀. Mo bú. I'm taking against false money. Láì mọ̀ wípé. Not knowing. That very night. Èṣù pinnu kankan. Satan and the evil plan. ṣùgbọ́n nígbàdúrà. but because of prayer. ọlọ́run dẹ̀ ṣe ogun náà. the Lord is going to fight. kò jẹ́ ká gbé aláìsàn fọ̀. he will have written it. kò jẹ́ ká kọ ìwé jáde pé. he no let us nǹkankan ṣẹlẹ̀ bíbélì sọ pé ìró ayọ̀ láwọn ẹgbẹ́ ọlọ́gbọ́n olódodo mo tún fẹ́ kó gbàdúrà eléyìí o tọ́lọ́ dá to lójú pé ọ̀pẹ tó fẹ́ dá yìí ó máa ṣílẹ̀kùn fún ọ̀pẹ púpọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wà á dúpẹ́ ọrẹ gbogbo ó yá sáà ní àdúrà orúkọ Jésù ó pè é mọ́tò pèsè gbàdúrà má gbàdúrà bí ọ̀lẹ lánàá kí o sọ gbàdúrà. Begin to thank the Lord for what He has done and what He's going to do. Onínú ìdá. Ọgọ. Àmì rẹ̀ mẹ́ta bíi iná gbọ́ àdúrà. Jésù, Olúwa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A bring the money from the altar. Gẹ́gẹ́ somebody that knows the great practice of the Lord. Ẹ̀yin Olúwa orílẹ̀-èdè tó gbó, tọ́lúwa nílẹ̀ àti ẹ̀kọ́ dúpẹ́ lónìí ẹ ò ní mọ ìkorò láéláé ẹ ò ní gbanújẹ́ mọ́ ọpẹ́ yóò ṣílẹ̀kùn ayọ̀ Jésù Olúwa wa pàtẹ́ ọ̀rọ̀ fún Jésù kí ọjọ́ kù. a kí gbogbo ènìyàn tí ó wá láṣálẹ́ yìí. we get everyone that have come here tonight. fún ìsìnrántí. But it starts with a remembrance of our father. Nítorí àkókò wa. Because of time. Màá sáré ṣe àfihàn ní ráńpẹ́. I quickly introduce August visitors. Torí àwọn bàbá wa tí ó wà ní àárín wa. Because of our fathers in our midst. Kí àwọn bàbá wa láti orí ìtẹ́. Good our father from the altar. Olùṣọ́ àgùntàn. The shepherd. Òdòdó Jésù. Ẹ bá mi fún ọ ní àtẹ̀wọ́. Give me a round of applause a kí àwọn bàbá wa bákan náà. Because our father equally. Tí ó wà ní ẹgbẹ́ wọn. That's besides him. Àwọn ní bàbá peculiar. The father peculiar. From CCC peculiar parish. The peculiar father. Bàbá Akínyọ̀dé. Father Akínyọ̀dé peculiar. Ẹgbẹ́ mi kí wọ́n kí wọ́n káàbọ̀. Let us greet you welcome to our place. Bákan náà kí àwọn bàbá wa. Great Father, we greet our Father. Àwọn ní the regional. State. The state evangelist, evangelist. for Celestial Church of Christ with John E. Yes. Dr. Olùṣọ́àgùtàn Kóìkì ẹ bá mi thank you, thank you, thank you, wọ́n kí wọ́n káàbọ̀ o. Ṣebí a kí bàbá wa náà. Also we greet our father. Olùṣọ́àgùtàn. A shepherd also. Doctor. Doctor Andrew Demain Andrew Demain CCC Rehoboth Baltimore all the way from Ìbámisẹ́wọ́lé àtẹ̀wọ́dáadáa. Thank you very much. Síbẹ̀ a kí àwọn bàbá wa. Also, we greet our father. He has been in our midst for the past three weeks. I want to be sure. It's a big show. Ọlọ́run. Prophet of the Lord. Kábíyèsí ni wọ́n. He is a king. Ọba ni wọ́n. He is a king. Adésọjí. Adésọjí. Ọba Màjàlá everyone. Ẹ bá mi kí wọ́n kí wọ́n kábọ̀ o. Ẹ kú iṣẹ́ olúwa, olúwa sábà rẹ̀ sí. Ẹ má jẹ́ ọ̀la àdúrà. Ẹ má jìnnà sí wa. Síbẹ̀ a kí àwọn bàbá wa. We also greet our father all the way from Metro Parish. Senior Superior Evangelist Bello. Welcome, sir. I will recognize his wife too. Please put your hands together for Mrs. our mother Celestia Bello from Metro Parish. We also recognize our mother. Mother Celestial Prophetess Mary Williams from CCC Metro. Metro we recognize our Mother, Mother Celestia Koiki. You're welcome. We also recognize our mother all the way from Chicago. Houston, Texas. Say Mama Chicago. Mama Houston. Àwọn ni Omo Bibi, no, Baba wa tí a She's the daughter of the father that we are remembering today. Mama Justina Ìyábọ̀ Ọláwòrè tàn ẹ́ fún From New Glory Land, Houston, Texas. Yes. Eh, àwọn bàbá wa tí wọ́n wà ní àárín. Our father in the middle. Àwọn kábíyèsí wa yẹn. That's the majesty. Ọba Majalamiwan. Is the king of Wọ́n jẹ́ ọmọ bíbí inú bàbá tí a ṣe ìrántí wọn ní èní. Our father that we are remembering today. Ní ìgbà tí bàbá wà láyé. When our father was alive. Àwọn ni wọ́n lu ìlù yìí fún bàbá. He was one beating the drum for our eh, father. Ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́. Please give him a round of applause. Uh, And I recognize uh, Ogbofo, we also my interpreter. Oh. Uh, my interpreter, interpreter, senior evangelist, supreme, supreme, superior, senior yes. evangelist, Ogunbanjo Olumide. Uh, ẹ tún bá mi kí ẹnìkan tí mo fẹ́ràn. And there's another thing I want to greet someone. He said the one that Jesus loved. Ẹ sọ pé bàbá of Zion. Bàbá oníjó of Zion. Wọ́n ní bàbá wa Babátúndé Ìyàndá. Ẹ sáwọn ní àtẹ́wọ́. Ẹ àwọn aláfi jẹ́ oyè bàbá of Zion. Oh, oh. God bless you sir. Amen. I also recognize the saxophonist. Adémọ́lá Sachs ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ àwọn ti jẹ́ ara ìwà ní ìjọ ìkọsí ohun tí a ń ṣe tí wọn ò fi wá also I recognize my brother on the keyboard put your hands together for him brother Olamide also recognize the presence of Jonathan Otumo also I recognize the presence of our father Baba abarigo abas bámi sáwọn ní àtẹ́wọ́ olúwa yóò gbọ́ àdúrà ẹnìkankan wa. the lord will answer all our individual prayers jesus. ìdí tí a fi kórajọ lónìí. the reason of our gathering here tonight. ìdí méjì ni. is in two parts. ìsọjí wednesday mẹ́ta kan ti bẹ̀rẹ̀. and remember three wednesdays have started tó máa parí lẹ́nu. that end tonight. ó tún wá bọ́ sí ìrántí bàbá wa. I hope to be the remembrance day of our father. ẹ fún àǹfààní àwọn tí kò mọ̀. for the important for those that don't know. ìránṣẹ́ tó sọ̀rọ̀ yìí. the man of God that is speaking. ó jẹ́ ọmọ ọmọ. is a grandson. fún bàbá wa tí a ṣe ìrántí wọn lónìí. in case you don't know. somebody shout hallelujah. amen. amen. so. Life far àkókò wa ṣòfò. without wasting much of our time. èmi jẹ́ the first remembrance tí Ọlọ́run máa ti ọwọ́ mi organize. this is the first point of birthday and this remembrance that my father will use hmm. through me. mo ní èmi the first remembrance bàbá wa tí Ọlọ́run ti ọwọ́ mi organize. this is the first remembrance of our father that, that the Lord has made it through me to organize. Àtìgbà tí wọ́n ti kú ni mo ti ń lọ remembrance. As he has died, I will always attend the remembrance. Ṣùgbọ́n tọdún yìí. But for this year. Ọwọ́ lẹ́bàá. My hand has touched it finally. America. In America. Àwa ní oore ọ̀fẹ́ àti agbẹ́kúrò ní Nàìjíríà. We have the grace to take it away. Àwa ṣe ní America. Hallelujah. Ọlọ́run lè kàwá yẹ. So ó jẹ́ ohun tó múnú mi dùn púpọ̀. it makes me so pleased. mi ò fẹ́ kẹ́dẹ́kẹ́dẹ́ kọjú. so I don't want any one of us to be in a hurry. a máa ṣe ìsọjí. we are going to do the revival. èyí ò ṣe remembrance tó ti sunkún. today is not the remembrance of some Ẹ̀mí la fi ṣèrántí wòlíì Ọlọ́run. We use the spirit to remember the prophet of the Lord. Ìsọjí. Revival. Bàbá Akíọ́dé máa gbẹ̀mí lálẹ́ yìí. Baba Peculiar will be praised tonight. Bàbá pé kí máa gbẹ́ mi lálẹ́ yìí. Our father states will also go in time. ìgbà tó bá dé ìkórìkà kan máa gbé ẹ̀mí bàbá yẹn. Á dẹ̀ mira. And he shake his body. Ẹ máa gbọ́ ìró ẹ̀. We hear the sound. Ní báyìí now. a fẹ́ pé ẹni méjì mẹ́ta. we want to kill two or three people. tí ó mọ̀ wọ́n ní ìgbà ayé wọn. that knew them in his time. kí a kò gbọ́ testimony nípa iṣẹ́ ìránṣẹ́ wọn ní ráńpẹ́. just to share a testimony of his work during his day. kí a bá lè mọ̀. so that we can know irú ẹ̀dá tí wọ́n jẹ́. the kind of person he was. wọ́n jẹ́ wòlíì Ọlọ́run. he was a prophet of the Lord. ògbóǹtarìgì wòlíì. He was a serious prophet of God. Bàbá Lẹ́nà that established this Zion church. Àwọn bàbá yìí ló tẹ̀lé wọn láti dá ìjọ sílẹ̀. It's our father that worked with him to establish this church. Wọ́n dẹ̀ jẹ́ olórí wòlíì fún sẹ́ẹ̀tì wọn ní àkókò náà. And he was the head of prophet during his time. Wọ́n jẹ́ bí méje tí a yà sọ́tọ̀ ní wòlíì. There were seven of them that were separated as prophets. Ìgbà yẹn wọ́n pè wọ́n ní kìnìún ẹ̀yà Júdà. Then he was a lion of Judah. But wọ́n jẹ́ òpó kan. But he, he was a root. Nígbà tí bàbá bá sọ̀rọ̀. When our father speaks. Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ débi pé. The Lord gave him the grace to the point that. Ó lè pe iná bí ọjọ́ Elijah. He can call the fire like the time of Elijah. Ó lè pe àrá sọ̀kalẹ̀. He can call thunder down. Ẹ o ni wọ́n ṣe ń pè wọ́n ní ọmọ Bónájì. That's why he was given that name ọmọ Bónájì. Ọmọ àrá. The child of thunder. Ó bá jẹ́ ìgbà òjò. Whether even the time of rain. Kò bá jẹ́ ìgbà ẹ̀rùn. Maybe a time of sun. Wọ́n bá sọ èdè tó náwó òsì ẹ̀ sókè báyìí tó ara máa dáhùn. If they speak tongues, the thunder will answer. A bá àwọn ìtàn yẹn ní ayé. We met that story in in this world. A dẹ̀ rí àwọn ìrírí díẹ̀. And we saw some few mysteries. Kí bàbá tó kú ní 1986. Our father departed in 1986. Kí wọ́n tó kú. Before he died. Wọ́n sọ àsọtẹ́lẹ̀. They prophesied. Nípa ikú wọn. About his death. Pé lọ́jọ́ táwọn bá máa kú. That the day I will die or that you will die. Òjò máa máa rọ̀. Rain will be falling. Àrá dẹ̀ máa máa sán. And thundering will be thundering. Bàtí bàbá kú. When the when the father died. Odidi ọjọ́ méje lọ́jọ́ fi rọ̀. It rained for seven good days. Àrá yẹn sán kanlẹ̀ gbogbo ibi The thunder was striking and everywhere was shaking. Not only in Lagos. Gbogbo àwọn sáwọn tó wà Port Harcourt wọ́n Even in, in, in Port Harcourt some people know. Uh, it was the rain and the thunder was announcing him. Ó dẹ̀ sọ sẹ́lẹ̀. And they had prophesied before. Ẹ wọ́n ṣe That was recognized during temple. ikú rẹ̀ o. Pé òjò àrọ̀ àrà sọ o, kí lórúkọ rẹ̀, kí lórúkọ. not use it much. Ẹ lára àwọn ìtàn wọn tí a gbọ́. Bí bàbá bá ń ṣe ìsọjí When our father is doing his revival. Ẹyẹkẹyẹ ò lè fò kọjá. No bird will fly. Àjẹkájẹ ò lè mí. No witches will break. Wọ́n ṣe ìsọjí ní ìgbà kan. A revival was performed one time. Eégún fẹ́ gba iwájú church kọjá. The masquerade wanted to pass through the church. Bàbá dúró. Our fathers too. Pé ibi kan ló fẹ́ gbà kọjá. He cannot pass through here. Ìgbà tí wọ́n kọ̀ tí wọn gbọ́. When he refuse not to hear. Bàbá gbé èdè The man of God and called his I only was in the holy work and trial only to to tó ṣe wá báyìí. I was down. Bàtí ara yẹn sọ báyìí. When he thundered, thundered. Iná là lára eégún. Fire consumed the masquerade. Eégún jó tangọ̀tangọ̀. The masquerade dance. Ìgbà tí iná ipò ẹni bẹ lábẹ́ eégún ṣí àgọ̀dà ló sá. The, <laughs> when the fire was so much, the first thing. our bàbá wa ló ń lùlù lọ́jọ́ yẹn. father was beating the drum that day. That was the day he knew that was some the man is under the masquerade. When the fire burned the. <laughs> Hallelujah. Hallelujah. So I'm very proud to have come from that lineage of prophet. Èyí tí Psalm 16, so we pay. O kutita sí odomi ni ní ibi dáradára nítòótọ́ èmi ni okùn rere. So àwọn tí a ti ara wọn jáde. For for those of us that came through here wọ́n ṣe ènìyàn lásán. he is not an honorary man. That's why tí a ṣe ń rìn ní mẹ̀lọ́mẹ̀lọ́ kí orúkọ yẹn má bàa bàjẹ́ láti ọ̀dọ̀ wa wá. That's why we are very cautious so that the name will not be destroyed. Torí kò síbi tí a ti pe orúkọ yẹn ní ilẹ̀ lajẹ. There's nowhere we speak the name of Ìlàjẹ people. Títí di àkókò yìí orúkọ yẹn ṣí ilẹ̀kùn. That name is opening doors. Anywhere tí n bá wọ̀ lọ ṣèṣì. Anyway, our father goes to. Tọ́ba ti lè gbọ́ orúkọ pé Akitimehin. Was he hear the name of Akitimehin? Wọ́n á ní Akitimehin wo. They said which Akitimehin? Wọ́n ní tí bàbá wòrò Mustadi. They said our father Mustadi. The next thing tila Elijah sọ ni pé. They said Elijah will say. Ah, abájọ. No wonder. Ìdí nǹkan ó kàn mí fún mi. That is Elijah interpretation. Ẹ ṣe hallelujah. Hallelujah. Amen. Sọgbà yìí láì fi àkókò ṣòfò. We're that wasting much of our time. À fún màmá wa Justina. We give our mother Justina. Ní ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún. For four to five minutes. Wọ́n á wá sọ̀rọ̀. She's gonna speak. Nípa bàbá wa Wòròmú study. About father Wòròmú Stadi. Lákọ̀ọ́kọ́ bí wọ́n ṣe jẹ́ has born has born he well. a dẹ̀ fẹ́ gbọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ bàbá tí wọ́n mọ̀. and we to know that the work of our father that we know. kí àjọ àṣálẹ́ kó lè ní ìtumọ̀ àwọn tó gbọ́. so that tonight will make sense. ẹ bá mi gbàtọ́ fún màmá wa Justina ọ̀làwọlé tán ọ̀làwọ̀. ẹ gbàtọ̀ wọ. hallelujah. praise the lord. hallelujah. báwo la ṣe kọrin yẹn ní Sunday ara yá ọmọ. ara ọmọ ooo. Eh. But they find. Ìyá ẹni bá kú tí ò bá ṣe kà sí ìlú aráyé àwọn ọmọ láti sọ nípa bàbá wọn. If a if one's mother or father dies and I'm the father so, has not been wicked, so, you can so. So so very proud to come from him. That's just the truth. Yàtọ̀ sí ti iṣẹ́ ẹ̀mí. Apart from the sport, the work of spirit. My father is a very quiet person. Even shy. my father has been very, very, very, very quiet. The only aggressive words we know about through my father Alaironu and Galatia. That is it. That is as bad as it goes. It, very, very gentle. Very gentle, very humble person. No matter how young a lady Eve. The moment you marry, my father will never name you by your name. He will be calling them by their husband's name. Ìyàwó Akin, Ìyàwó Ayọ̀, Ìyàwó Ọlá. They may be as maybe 15, 20 years old. They will never ask for their name. No. Very humble. Very, very humble. I've never been beaten by my father. No. And he will fight any woman, the wife that want to abuse the children. Ah, he's so very, very protective, overprotective over the children. But he doesn't play again. Very gentle, but he doesn't play. When you see our dad coming, whatever you are doing, you have to withdraw and you are you have to dis disappear. Even though as gentle as he was, very very gentle. This uh, thundering story that uh, we are talking about, my mom told me a life story about the calling of the thundering. My mother said that they went to a boy to do a revival one time. and it was going to rain. It was as if the, the herbalists of the place, they were going to call rain upon them. So it was going to rain. And they were laughing about it that Òjò eh, ló máa lé And the rain will be pursuing indoors. It was really going to be about to be rain. Then they said that uh, my father went out from the under the canopy and went outside and left and lift the, the left hand and call that that uh, language that they call Woro. That is the language of his own speaking in tongue. They said that there is just shout Woro, ro, ro, ro, ro, ro, ro. They said the thunder sounded, and immediately the song came out, and that was the end of the rain. So it's not about that the people are hearing that in the story. My mother was a living witness of that story, of that what happened. The time that we heard my father, bàbá mi máa ṣẹ́ tó bá máa ṣẹ́ èpè tójú wọn máa lé anybody lè wo ojú wọn tó bá wà nínú ẹ̀mí ẹ̀ lè wojú wọn. Can I look at his face when he curses you? Ẹ lè wojú wọn tó bá wà nínú When he's no. in spirit. No, you cannot do that. I remember one time it was. Uh, kí náà máa ń ṣe àìwẹ̀ wo náà máa ń gbà lent lent season it was very early in the morning before we went to very early service uh, devotional service I woke up I was going to go out maybe I was I don't even know why I woke up then my father was coming out from his own room usually during the lent season you don't see him He will always be in his room unless when he wanted to go to church. He came out, he was going to go to the, um, the restroom. He was in the bubble of light. He was in the bubble of light. I saw it myself and I ran back to my room. He didn't say anything. When he was coming back, then he tapped my door and said, Ajé alájẹ, mi ò mọ̀ tó <laughs> to the spiritual part of the thing is not only to do that, to, but to leave a legacy of the man of God indeed. Is a man that lived by the word of God. I said something here on Sunday. Pé bàbá mi ò ní bá wọn jókòó sí ìdí ọ̀tẹ̀. father will not sit amongst conspiracy. Kò ṣe. Kò ṣe. He didn't do it immediately when if you come to my father to say something he will sense it that you are lying and he will tell you máa pe ẹni tó lọ́rọ̀ yẹn. call the person who has, who wants your situation. they won't come back they won't come back so uh, my prayer is that uh, we are not only celebrating because my prayer is that uh, we will not miss mishandle the legacy. we will not misuse it. Amen. That is my prayer. Amen. So that is the little bit I can tell you, my father. Give a round of applause. Amen. Amen. Iṣẹ́ tí ó ṣe sílẹ̀ o. Iṣẹ́ tí Amen. o. ise ti o ó Work your stone. Use the spirit to do the work. iṣẹ́ tí ó ṣe sílẹ̀ iṣẹ́ tí ó ṣe sílẹ̀. sí inú pẹpẹ. we go to the altar. a ó pe bàbá wa. we call our father. olùṣọ́ àgùntàn. the shepherd. doctor. doctor. Andrew. Andrew. Demain. Demain. kí wọ́n wá sọ díẹ̀. to come and speak to our father. for our father and father. báwo fún ní àtẹ̀wé. give a round of applause please. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Standing before you. Testify about what I know about our departed father who's resting in the bosom of God. I'm not speaking as one of the sons. but I'm speaking as an in-law. He married my eldest sister. And that is the lineage, that is the lineage where Prophet Nifemi comes. My sister was his grandmother. Eze ni Anijime was a prophet to be called. I worked closely with the founder of CNS Zion, Saint Eliza Lena Mufemi. As you have heard, he was the head of prophet and very versatile in his calling as a prophet. Initially, he was Tatibola, but you know, God has time. When it is time for you to move, you have to move. Just as Nifemi was in Nigeria, when his time came, said, move to US. And at that time, Baba was asked to move to Lagos. When he got to Lagos, He established a church there. And he made a lot of impacts in the life of people. Not only was he a prophet, he was a strong revivalist. And one thing I cherish about him, he was never a coward. He was very brave. I'll tell you one instance. When they went on um, a revival mission to one place that is named Igbobini, very close to Ojibokwa. The tradition in that place is when the people are doing their Oru festival, nobody there comes out. And that happens that those were the times Baba led some people over there to meet the CNS in that place. And they were supposed to run round the town. And your people were ready that nobody should come out. The people there, the, the people they went to meet, advised Baba and said, the tradition here is nobody goes out. Baba said, the work of God cannot be disturbed. The Levy, the people, they came out. And as they were marching, the Oro people were coming from the other side. Baba led them. He said, just follow me. And they were singing, they were following. When it got to the point of intersection, where the Oro people met Baba, Baba went into spirit and he recanted. Whoa! When he shouted and all that, the old people they put their head. They ran away. And Baba and his people took the day. Hallelujah! Baba Each time I visited him in Lagos, where he established his church, he always gave me the honor of an elor. Once I greeted him when I sit down like this, just as my sister has said, Baba will say, aláìronú arágálá aragalati àwọn ló wà ń bẹ̀, you have to entertain him. That was him. He touched so many lives. He does not look down on anybody. He does not say that you are young, he will give you your due respect. And as he tutored his children, the same thing he did to other children. And members of his church, they were fond of him. It was like the members did not want Baba to go. They didn't want him to go. During the burial ceremony, they were weeping. They thought that Baba would not go. But he has to answer the last call. Baba said, Zede Akintime, rest on in the bosom of your Creator. You are a wonderful prophet, an evangelist, a very brave prophet that touched so many lives. May your soul continue to rest in peace. Amen. Ẹgbẹ́ mi fún ọ ní àtẹ́wọ́ tó pọ̀. Give a Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Màá pe àwọn bàbá wa ṣùgbọ́n torí àkókò. We call on Father because of time. A lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. We're going to the words of God. Àti ìsọjí. And revival. Àwọn ló máa wá sùn. He will be with us. Àwọn ọ̀rọ̀ tiwọn. His own words. Wọ́n á dàpọ̀ mọ́ ìwà sùn. With the sermon. Mm, that tó máa ṣe That's what we will do. Èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mi máa sọ. I don't have much words to say. Mo ti ń sọ látẹ̀kọ́. I've been singing all along. Lọ́ máa kankan tó lọ. But I was singing a song before we leave rántí ìgbà tí ẹ̀gbọ́n mi lọ ṣe exam kan ní gbọ́nlá. I remember when my brother went to write an exam at Igbonla. Ó dé sí ilé bàbá. He lodged in our father's. Bàbá ti kú gbà yẹn. Our grandfather was dead by then. But kò sí bó ṣe wọ yàrá yẹn. There's no point as you enter his room. Jìnnìjìnnì ẹ máa mú ẹ ṣáàgì. You will just feel that shake. Bọ̀dá tó bá wá sick ó sì gan. my brother was sick seriously. ó wá lọ sùn yàrá yẹn. I slept in that room. gbà tó sùn mọ́jú. when he slept till daybreak. ó jí làárọ̀ ó fẹ́ lọ wẹ̀. He woke up in the morning to have his bath. Wọ́n jáde sí passage báyìí. As he came to the passage. Wọ́n kàn rí ẹni yẹn tó dúró. They saw that person, image of that person. Ní ọ̀kan. Far away. Òjijì ẹ̀ wá wá sí passage báyìí. The shadow was coming to the, the hallway. Ọ̀gbẹ́ ta ni yẹn? He said, who is it? Ẹni yẹn lọ the person left. wọ́n sáré jáde pé. Ah, they really came to check who the person was. wọ́n wá ń wẹ̀. and he had his vein. bó ṣe wà ní bathroom. and in the bathroom. ó kàn gbọ́. you heard. tọ́ba. tọ́ba. sir. he said sir. how are you now. <laughs> Oh, ó ní i'm fine. he said i'm fine. ó wá click pé ah ta ló ta ló ń sọ̀rọ̀. who is speaking to me. ó kàn tún rí òjijì yẹn again. i saw the shadow again. ìgbà tó máa kò tó lè mọ́ bí àìsàn yẹn ṣe lọ nìyẹn. So bàbá jẹ́ bàbá tí ò fi àwọn ọmọ ìsílẹ̀. Our grandfather is a father that not let his children. Gbàtí àwọn wọ̀nyí gba ìpè iṣẹ́ ìránṣẹ́ wòlíì. When he had the call of a prophet. Bàbá jáde lọ sí ibi tí ojú ti lé. When we go to a battle front, serious one. Kìí ṣe ìsìn battle America o. It's not battle of America. Battle ẹnu ni Battle of mouth ẹlẹ́yà bàtò àjẹ́ face to face. which is face to face. Uh, so bàbá jáde when we go out. bí èsì bá dí. when it's worship. bí a bá gbé áńgẹ́lì àti àdàbà ẹ̀. when he call the angel at his door. ó máa bá wa ṣiṣẹ́ he will work with us. so bàbá mi kọrin ẹ̀yìn akọrin ẹ̀ dìde dúró. sing these songs the man of God. ọjọ́ rẹ pé èdìdì wà lọ́wọ́ rẹ o. Oromo study ọjọ́ rẹ pé èdìdì wà lọ́wọ́ rẹ o. ìtẹ̀sánmà ló ti wá.